tèmi ni Tọ́pẹ́ ọmọ Adébáyọ̀ àwọn tèmi àwọn olólùfẹ́ mi wọ́n máa ń pè mí ní wáídì wíjẹ́ wíjẹ́ àmúra tí ì iṣẹ́ tí elédùnmarè gbélé wa lọ́wọ́ yìí náà ni iṣẹ́ tíátà ni eré tí a ṣe tí à ń pe àkọlé ní Jennifer mo ní ibẹ̀ ni wọ́n ti sọ mí ní wáńdì tí wọ́n ṣe àbúrò sùlíà tí sùlíà sì tó jẹ́ obìnrin kan tó jẹ́ wípé òun náà ṣàfẹ́ wà ń gbòòrò àmọ́ ọmọ oko ni fúnkẹ́ akíndélé òní sùdíà òní ló ṣẹ́gun mi ló sí ní sinimá náà sinimá yìí àpẹtàjọ yìí jẹnifà ibẹ̀ náà ti sọ lórí dé wàhídì táwọn tèmi dẹ̀ ti gbádùn ní púpọ̀ mẹ́. ọ̀rọ̀ yorùbá ni ẹja tẹ̀lé wọn ni ta bá fẹ́ràn ẹja tẹra mu. ìfẹ́ àmìjù tí mo ní sí jó jíjó òun ló sọ mí dèrò pé mo para mi lẹ́nu iṣẹ́ yìí nísìnyí nítorí pé mo fẹ́ràn jó òun ló fa sábàbí tí mo fi darapọ̀ mọ́ ẹgbẹ́ bàbá mi tí mo gba fọ́ọ̀mù wọlé mo sanwó gẹ́gẹ́ bí mo fẹ́ lọ rí kọ́ṣẹ́ nígbà tá a sì débẹ̀ náà a rí pé mo tẹ́ ìṣẹ́yìn náà ọlọ́run fún wa lẹ́bùn ẹ̀ àánà lè máa fi ṣe ká kàn máa gbádùn ara wa lásìkò tá a bá lọ léwe bá jẹ́ ilé làwọn aṣáfẹ́ ṣe fàájì kàràkà wa máa ṣe Eh, àkókò wa kàkà ká máa ṣe àkókò wa lófò òun la fi ń pè jẹ́ ká lọ máa ṣe ilé ìlẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ pé ọlọ́run á pè lọ́nà ọ̀nà ni o àdẹ̀ ń tọ̀ àdẹ̀ ń pa eré láti bẹ̀. Eh, ẹ mọ̀ pé ńgbà míì èèyàn máa ń ní nǹkan tí ò máa kò ní ní ó dìgbà tó bá rìn ní bèbè nǹkan òun kó tó mọ̀ pé ah ṣé pé mo ní nǹkan báyìí eh, èmi ò mọ̀ pé mo lẹ́bùn ẹ̀ Eh, ijó yìí lèmi rò pé ó jẹ́bù tí mo ní òun ló gbé mi wọ̀bẹ̀ gbà tí mo wá débẹ̀ tí mo wá rí pé oríṣiríṣi nǹkan ló lè ṣe ń bẹ̀ mo wà á àwọn nǹkan kan wà yàtọ̀ síjó tèmi náà lè ṣe ń bì eh, bí ká máa tò tàgé ìyẹn gangan mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pé mo ń tò tàgé láti bí sí bí a ah, bá pa kọ́lọ̀ dúdú pọ̀ mọ́ pátá bá pa pamọ́ funfun ó ní tí ò fún wa mo mọ̀ ń pa yín lọ <laughs> ẹ jẹ́ máa tò tàgé títàgé òrìrè kété tí ó dùn ún wò ìyẹn ni mo fi bẹ̀rẹ̀ nígbà tí wọ́n tó tàgé yẹn lọ mo wá rí ẹ̀ ní pé à èmi kọ́kọ́ mo ríra mi àwọn èèyàn lórí mi ṣọ́ọ̀mù ẹ̀kú lẹ́mú báyìí ní ẹ̀kú kí ni yìí mọ́ ọ̀yà ó ní o kọ́ bí ara sí i àmọ́ nígbà tẹ́mi náà wàá jókòó tí mo wò wò mo wá rí i pé ẹ̀bùn yẹn mo mú látara bàbá mi torí olùdarí eré ni bàbá mi àwọn náà máa ń darí eré gan ìdí tí mo dẹ̀ fi mú látara wọn ni pé mo kúndùn kí n máa jókòó tì wọ́n tó bá ti ń darí eré màá ń jókòó sí di tẹlifíṣàn kó gbó tọ́wọ́ tó fi wọ́n tó ń ṣe èmi náà máa tẹ́jú wọn ní máa béèrè béèrè kí ló dé tẹ́ fi ṣe lébà mi ìmọ̀ pé mò ń kọ́ ni nígbà yẹn nígbà tí àwọn èèyàn wá rí pé àwọn lẹ́bùn tó sọ fún mi èmi náà wá wù ní ìgbìyànjú ẹ̀wò ìwà bẹ̀ sí ní kàwé ń pa ẹ̀ mo ń ṣe oríṣiríṣi rìsáàcì lórí ẹ̀ kó tó ọ padà kàwé báyìí ọlọ ńlá lọ yìí ọlọ náà lọ ọlọ tó wá pẹ ọlọ tí mo fi wá darí eré nìyí ó pọ̀ ẹni tí ó bá fẹ́ darí eré orí ẹ̀ gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ ní làákàyè gidi nítorí pé béèrè yẹn bá mẹhẹ ẹ má bu ẹni tó bá ṣeré tó jẹ òṣèré orí sẹẹtì lásìkò ẹ má bu olùdarí ni kẹ bá wí torí olùdarí ló ní agbára láti sọ fún ẹni tó ń ṣe iṣẹ́ lọ́wọ́ tàbí ẹ pé ntẹ́sẹ̀ yóò dáa kó bá mu ẹ̀tún ṣe bẹ́ẹ̀ mi ti fẹ́ ṣe ni nítorí pé ẹni tó bá ń ṣe nǹkan kì í ríran rẹ̀ ẹni tó bá wà tà ní ríyan olùdarí dẹ̀rẹ̀ ó máa ń wà tà tí ò máa rí nǹkan ṣe ni òun ló lẹ́tọ̀ọ́ láti sọ pé tẹ́sí yóò dáa torí ò bá wá pé òun lè darí rí àwọn àdójúkọ tó tún wà ń pé o èmi rí rí pé kò gba eh, iṣẹ́ kádàrí ni kò gba iṣẹ́ mi láàyè nítorí ó fẹ́ kí gbogbo òrí kó wà níbi nǹkan tẹ̀ ń ṣe pé ẹ̀ eh, mò ń darí eré ẹ̀ mo wá tún sáré gbé fóònù mo sì kò fẹ́ kí n ti wá máa ronú pé à ẹ bá lọ supply yẹ̀pẹ̀ sí sáìtì o kò fẹ́ ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé eh, ó jowú ó jowú iṣẹ́ mìíràn so kò kí n fẹ́ kí ẹ pàṣẹ mi pọ̀ àwọn nǹkan tó jẹ́ ìdojúkọ tí mo ní bẹ́ẹ̀ nìyẹn ṣe mọ̀ pé ilé ayé tàwa èèyàn gbọ́dọ̀ dojúkọ kankan yàtọ̀ ṣèyí ṣèyí ṣèyí ṣùgbọ́n iṣẹ́ tiwa yìí kò bá bẹ́ẹ̀ kò ṣẹyọ kan yìí nígbà tó yẹ pé gbogbo tí lágbájá ó sọ ó gbọ́dọ̀ mọ́ lórí títàmì ló sọ ó gbọ́dọ̀ mọ́ lórí àwọn nǹkan wọ̀nyí àti pé èyí tó jẹ́ kókó bẹ̀ ni pé tí wọ́n bá ti rò pé bó ṣe fẹ́ ṣe nì tó bá débẹ̀ tó yẹ pé gbogbo ohun tó rò pé wàá rí òòrí àbí tẹ̀tí rílẹ̀ torí pé a máa ń lọ wo ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ lẹ̀ àti rí o àwa débẹ̀ kan wá ní kò bọ́ sí mọ́ ẹ sì ti ná bíi owó jaburata ẹ ti ná owó jaburata lọ́jọ́ yẹn tówó yẹn ò gbọ́dọ̀ wọgbó ẹ wá máa rori pé báwo lẹ ṣe fẹ́ ṣe tó máa jọ ń tẹ́fẹ́ ibẹ̀ láti máa mọ̀ pé òkè dìrẹ́tọ̀ yìí ò onílàákàyè dìrẹ́tọ̀ yìí ò tó bá rí àwọn àdójúkọ nídìí iṣẹ́ ó mọ̀ bóyá ṣe yí gbogbo ẹ̀ padà tí ó dò àwọn ìdojúkọ tá a máa ń rí gẹ́gẹ́ bí olùdarí nìyẹn àmọ́ adúpẹ́ fọ́nà kò sí ìta bá pàdé rí agbára lọ́wọ́. lákọ̀ọ́kọ́ náà mi ò rí bíi nǹkan kan mo kàn rí wọ́n rí pé àwọn tó gbọ́dọ̀ ṣe ti máa sọ ni torí iṣẹ́ tí mò ń ṣe yé mi mo mọ ipò mi tó kò rí bákan lójú mi mo kàn rí rí pé n ti bá sọ fún wọn wọ́n ṣe èmi náà dẹ̀ gbọ́dọ̀ ṣe ń tó tọ́ kò ń ṣe pé mo bu mo bù wọ́n kú o àti pé gbogbo wọn náà pátápátá àti àti ríra bákan bàkọ̀ bákan àti wà nù ara wa àwọn tẹ́fàdẹ̀ wà nù iṣẹ́ wa yìí ẹ̀rí pé àwọn àgbàlagbà abẹ wọn máa ń jọwọ́ lẹ̀ fọmọdé nítorí pé wọ́n mọ̀ pé táwọn ò bá bọ́mọdé ṣe àwọn náà lè lọ síwájú bọ́mọdé ò bá gbà ṣe àwọn náà ní tó ń fa màdàrú tó pọ̀ jù lórílẹ̀‐èdè wa ni wípé má gbà fún mórí má gbà fún gbàdà wọ́n dẹ̀ ní gbà fún mórí gbà fún gbàdà nǹkan fi ń jọ ọmọdé lọ́gbọ́n tiẹ̀ àgbà náà lọ́gbọ́n tiẹ̀ tàbá ọgbọ́n méjèèjì pọ̀ á fún wa tó dáa ṣùgbọ́n tó lùkàlùkù bá dúró lórí ọgbọ́n tiẹ̀ tiẹ̀ kò ní dàbí wọ́n ní orí ọkùnrin mẹ́ta tó pé ó sàn ju tèèyàn kan ṣoṣo tó pé lọ so mo rí gbogbo wọn rí pé iṣẹ́ wa là ń ṣe mo darí wọn ti bá ní bàbá ẹ̀ táwọn náà bá rí pé ah nǹkan tó mọ yín sọ̀tọ̀ tọ́ ni àwọn náà sọ̀rọ̀ àkì wọ́n ṣe tí ò bá yé wọn tó wá tún pè mí sọ́kọ̀rọ̀ bí wà wà nǹkan tó ní ká ṣe èmi ò pé báyìí ló ṣe jẹ́ ká nà kí ló dé tó fi ń ká ṣe báyìí tí máa ṣàlàyé wọn àhá àwọn ti yé mi èyí ò rí gẹ́gẹ́ bí challenge kan bàbá ò fìgbà kankan sọ kódà kò sọ fún ọ̀kan nu wa rí pé ṣe tíátà nítorí pé àwọn máa bàbá mi jẹ́ ọ̀kan tó yẹ pé ìgbàgbọ́ wọn ni pé tó bá wù ẹ́ láti ṣe ló lè ṣe dáadáa jù kò ń ṣe ń tọ́ ni kò ṣe in tó bá wù ẹ́ lọ́kàn pé mo fẹ́ ṣe òun ló lè ṣe dáadáa jù torí di èyí láti lẹ̀ ẹnjìnírìn mi ni mo fẹ́ ṣe ó dẹ̀ fọwọ́ sí gbogbo nǹkan tí bá ní mo fẹ́ ló fún mi lórí ẹ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ṣe wá ní mo yàbàrà sí ìdẹ̀nu ṣe tí a gbà tọ́jú ní ohun tí mo tún ní ìtọ̀ iṣẹ́ tíátà yìí náà ni mo tún ṣe báyìí tí mo fẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo fẹ́ wọn máa ṣe ń sùn ìlú máa mọ èèyàn ṣó wù ẹ́ ìwọ ló wù ó wù ẹ́ gangan látẹ̀mí rẹ̀ ó dà nìṣó ń bẹ̀ yá lọ́bẹ̀ sọmọjọ́ orí mi nisu àdẹ̀jọ́ lọ́bẹ̀ àdẹ̀dúpẹ́ fọlọ́ àkábàmọ́ ṣùgbọ́n kò sẹ́ni tó sọ fún rí pé mo fẹ́ kó máa ṣiṣẹ́ tí mo ṣe o wọ́n gbà mo wọ́n gbà báyìí àmọ́ bí gbogbo àná ṣe wá gbàbẹ̀ tó wọ́n dúró tì wá inú wọn dẹ̀ ń dùn náà ṣiṣẹ́ tá à ń ṣe àwọn náà dẹ̀ rí rí pé ààrẹ ni nídìí iṣẹ́ òun so ọ̀pọ̀ ló ń dá fọ́lọ́ ipò tó wà báyìí ní sinimá yorùbá lórílẹ̀‐èdè wa à ń gòkè bọ̀ àmọ́ àti ìdìbẹ̀ rárá bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ àwọn èèyàn la la need ìrànlọ́wọ́ ta need yẹn gan ọ̀nà méjì ló gbà wọlé ṣe rí àwọn kan wà táwọn ní kẹ bá kó yín wá sínú eré iṣẹ́ tíátà tá à ń ṣe alóhun yóò ní jáde kò sí tó jọ bẹ́ẹ̀. Yorùbá ní owó la fi ń pèlò owó. wá wá sí inú iṣẹ́ wa yìí tó bá kó bí ti wá mi ò ní rówó ṣùgbọ́n tó bá kojú lówó tó kojú lówó owó wá tó bá àwọn tó yẹ kó bá sọ̀rọ̀ àwọn tó mọ̀ pàṣẹ yìí tó bá bá wọn pàdé wọ́n ṣàlàyé tó máa kọ́kọ́ ṣàlàyé fún ni bówó ẹ̀ ṣe máa kọ́kọ́ jáde káwọn tó wọ́n mi ó dàbí ẹni tó fẹ́ tó fẹ́ ta sídìí yìí ni tí onítọ̀hún bá kọ́kọ́ wò pé àwọn wo ló máa rà báwo mo ṣe fẹ́ tà tí n bá ṣe tọ́ bá rò bẹ́ẹ̀ wọ́n á jẹ gbèsè ṣùgbọ́n tó bá ti kọ́kọ́ mọ̀ pé òkè bí mo ṣe máa gbà tá nì bí mo ṣe máa rèrè bí mo ṣe máa rómi padà rè ẹ̀ ló ṣe ẹ̀tọ́ kéèyàn kó o sílẹ̀ ṣùgbọ́n kéèyàn bá kọ̀ sáré kó wá mú kó o dé o yẹ ṣe ẹ̀ wá ṣe fẹ́ wá ní ẹ̀rẹ́ nira ni àti pọ́jà tó bá dà ayé máa rà kẹ́nyẹ̀ tó lè ṣe tó dà ẹ̀ náwó àti débẹ̀ ìjọba ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ bẹ̀ ká lè débi tá a lọ àwọn ìjọba ń àwọn onísinimá tá a máa ń fi èdè ilẹ̀ òkèèrè tó jẹ́ èdè òyìnbó wọ́n máa ń ràn wá lọ́wọ́ wọ́n á ní ká lọ BOI ìyẹn ní bank of the industry tí ìjọba gbé kalẹ̀ ká lọ yáwó ńbẹ̀ wọ́n máa yá wa fifty million wọ́n yá wa ní thirty million wọ́n yá wa ní forty million ká lọ fi ṣe sinimá èdè òyìnbó wá ṣùgbọ́n nígbà táwọn ò bá rẹ́ni yá wa lówó láti lọ fi ṣe sinimá èdè abínibí wa báwo la ṣe fẹ́ kúrò lójú ibi tí mo ti fẹ́ bá àwọn ìjọba wa ni lóòótọ́ èdè òyìnbó káàkiri gbogbo àgbáyé ṣùgbọ́n èdè abínibí wa náà òun náà níbi tó rìn dé owó tó bá fẹ́ yá àwọn èdè abínibí káwọn náà kọ́ ń jókòó kọ́ ń wo ìgbà wípé iye ta lè yá wọn ta lè rí padà rèé kọ́ yan owó kan sọ́tọ̀ fáwọn èdè abínibí wa láwùsá ni ní Ìgbò ni ní Yorùbá wa pé àmọ̀ ìpè tá a bá yá wọn gbà tó bá ṣe fíìmù yìí báyìí o bọ́n ṣe rò ó tọ́jọ́kù tó ń lo ọpọlọ àgbà wọn tó fi ṣètò òyìnbó kọ́ ṣe tàwa tàbínibí náà bẹ́ẹ̀ ìsinmi máa abínibí wa lè máa gòkè sí àmọ́ lọ́wọ́ báyìí a kàn ń fowó ara wa tiraka ká lè gòkè ṣùgbọ́n àdúró à ń gòkè ọlọ́run adẹ́jẹ́ ká débi táwọn. àwọn olólùfẹ́ mi mo ní sinimá tó ń bọ̀ lọ́nà mo ṣe ní ìlànà olóyìnbó àti yorùbá mo pẹ àkọlé ní ghetto hood ghettohood túmọ̀ ní pé àwọn tó ń gbé inú ghetto àwọn ọpọlọ pípé ta ní tó ń gbé inú ghetto àwọn nǹkan àǹfààní ta lè rí tó ṣe ìlú láǹfààní láti ibi ta fojú parẹ́ ta ni pé àwọn ilé ghetto náà ń gbé wọn lè gbé kí wọn wọn láyé àwọn tó lè darí orílẹ̀-èdè wa wọ́n wà láàrin má jẹ́ ká sọ púpọ̀ jù kẹ́ tó lórí social media nígbà ẹrù kó máa nínú ọmọ mi lẹ́rìn ọmọ tí wà ní mọ̀mọ́ tí ń jẹ́ social media kan ló ń sàánú bẹ́ẹ̀ bá ti dórí Instagram ẹ rí mi ń bẹ̀ bẹ́ẹ̀ dórí Facebook ẹ rí mi ń bẹ̀ ẹ méjèèjì àti WhatsApp náà òun ló sì kẹta lórí Instagram kí ló kọ mi Tọ́pẹ́ Adébáyọ̀ Sàlámì náà mò ń jẹ́ lórí Facebook náà kí mò ń jẹ́ Tèmítọ́pẹ́ Adébáyọ̀ náà ni bẹ́ẹ̀ bá ti dórí Instagram ẹ bá ti ní nọ́mbà mi ẹ mọ̀ kàn sí mi èsì problem. lórí ètò agogo ayọ̀.